for me. The one way Buhari chop many God for me. May they play Dori, may Dori, may for the club for me. Ah, people they dive up, people see they go club that day. People not send it. They happen each and every other day. Caskets plus the Undertaker song where they, play. I face reality, cause me I know if ever run away. Wait, wait, wait, wait, wait, ah. Me I know if ever run away. Wait, wait, wait, wait, wait, ah. Wake up, wake up, wake up, wake up, wake up. Are you there? Are you there? Are you there? hear my song, you know they dance, you know they fear, fear, fear. Are you there? Are you there, there, there? Are you there? Are you there, there, there? You come party, gon' they press phone for yeah, yeah, yeah. You better loosen up, but I like you don't care, care, care. Almost so many people just they call my phone. So many people tell me make I come back home. I said they made they leave me make I cause I didn't see real. yeah, yeah, yeah. Are you there? Are you there? there? Are you there? Are you there? there? You come party, press phone for yeah, yeah, yeah. You better losing up, but I like you don't care, care, care. Fresh 105.9 FM, invigorating. oh, Lord of mercy. It's not the last. So, so much pretty girl I pass. And holding out is such a task. That's why me, I say this from my heart. Oh, love, don't let me cheat on my girlfriend. Cause as far as I can see, she loves only me. Just don't let me get caught. No, no. Don't let me get caught. No. Don't let me get caught. Hi, I'm Ozzy Uma, and I'm always tuned into my favorite radio station. Fresh. Fresh. Fresh. Look what I brought for you. touching myself, but you wind that booty. You know I love you, truly. Let's make a fucking movie. I girl, you calling my name now. I run before she fly on my bed. She got a jetpack. Queen says go, she never. Presto made it. I don't think I'll ever run. act like we just friends. I don't tire for pretense. Oh, oh, had to get this off my chest. After all of this, I guess you go start to stop my text. Cause love no go walk if your heart's no play beat. The ship no go sail if your feelings they sink. Waiting I do to deserve. in the night. You they brighten up my life. Yeah, you know you that me. 105.9 FM. Invigorating. What's up? What's up, everyone? This is Neo, aka The Gentleman. Hey, my name is Carly Rae Jepsen. Hey, this is Bruno Mars. Tell your Chico Pitbull, Mr. 305, and you are now listening to Fresh. Fresh. Fresh. 105.9. Ibadan. Ibadan. fast life, but I see it in slow. Oh no, and you see my lifestyle, I got G's in the double. See many people there outside where they feed man's oboe. Oh no, I me a the defender like Joseph Yobo. But girl say she want Netflix and chill, so I chatty get even money. If you fall in love, Kelly satin, you go to breakfast, I'm not capping. Can you see drip pull? I'm not catching. Yeah. I'm not faking this, no fugazi. Yeah. You see these feelings, I'm not catching. Yeah. I'm on quest and feet, I just want it. Happiness. If I broke, now my business. I'm a shine you go bright. All I care for the night. Happiness. If I broke, now my business. I'm a shine you go bright. All I care for the night find the excess If it be the reason why your baba want to jealous me If you want to take I'm serious, I do top speed No fit to resonate, I'm on a different frequency Uh-huh I don't think it's necessary I be done with that somebody that could do like me When I be like Musala coming off the right wing I cut through your defender, you no need to tell me I'm a horse, finesse uh, You know send me, I'm a snap uh, Now you can lay, I go carry go uh, If me, I get money past you If you're not careful finesse. You know, send me a must net. Like a leg, gotta go. If me, I get money past you, if you don't care. Ah, finesse. Oh, oh, oh. If I broke, down my business. I'ma show you, you go bright. Fall again for the night. Ah, finesse. If I broke, down my business. I'ma show you, you go bright. Fall again for the night. I broke now my business. i am Now my shine your ego bright. Well, I care for the night. Ah, finesse. If I broke now my business. i am Now my shine your ego bright. Well, I care for the night. Do the maculayo. Ẹ má fẹjọ́ mi sùn mọ́. Ẹ má fẹjọ́ mi sùn mọ́. Daddy Miyashake. ọmọ ológo kò ní sófò gbogbo ìṣòro rẹ ọ̀tá ní òkò ẹnu ẹ ò ní gbẹ ò ní mọ́fò ọmọ yìí kò ọpọlọ lọ fi ń gbófin. say you no like designer abi you no like to gba pa ibigilaga ti gaga you gats to shop ẹtẹ ẹsùn bí àìná. palazzo jigi bayo kò lè reason no sleeping no ọmọ no dulling cloud eighteen yeah, yeah, yeah, mi My oṣàmọ̀ yá mi podia matar um otário Vem pra mim, deixar mim lá, vamos lá, né, otário I am not my I for not die I don't like, I don't like I don't like, I don't like, I'm single I the done the start, yeah, everybody done the dance. party, done the start, yeah, everybody done the dance. Get the money, it's my hobby. They do popping, I do para, really love it. As you can see, for I see and if I Mr. money, all the vibe, that money's going. Cause oh, she, you love me, but what Gucci, Versace, but then you say, ooh, bow that group, but you say, ooh, come my dog up, pull your beef, but you do so. Palazzo, Jiggy, my dog, pull it easy. I'm sleeping, no one, no yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, my middle. Which one I good luck? I say, bad boy, I'm single. Oh, Twenty girls, I good luck. sweet, you Yeah, the massive party done the start. Everybody done the dance. sweet, you Yeah, the massive party done the start. Everybody done the dance. <laughs> <laughs> DJ ṣọ́ọ̀bù lọ aláyé mi sáré tẹ bọ́ọ̀tì lọ gbogbo nǹkan kọ́ ló máa fi ń jọ̀gọ̀ jọ̀jọ̀ ká lọ ṣe shopping jọ i know the send i dey chop my life hundred percent we dey gbádùn lọ àwọn tí o fẹ́ wà kọ́ máa struggle lọ lọ. ìmọ̀nilọ́kọ̀sá nọ́mbà ṣẹ́ na everybody want to tell my ṣẹ́ i just blow Before them use me, I go use my sense, my sense. Ọmọ bá tó ń pa àṣẹ, ànìta níta níta níta kó dáńsẹ̀. Ọmọ dúdú mo kópa ẹ̀mí lọ́ máa fẹ́, Range Rover méjì ló máa jẹ́ jẹ́. who you are. I'm on way we do walk, and I dare we do chop. Where we do chop, looking nobody block I'm my friends, oh, that they pray for downfall. Got you too much, oh, eh, oh, me, oh. Èmi tó jẹ́ pé mo you with me. God, you way they bless me, no, this sleep shy. Any for floor, I fún sẹ́yìn ló fọ́ fẹ́mi kọ̀ọ̀kan mọ́ láyé lójoojú. wọ́n fojú iṣẹ́ wọn bọ́. girlfriend. She get his boyfriend. He too dey happy. Ah, she get his boyfriend. Ọmọ ìjẹ̀bú She enter her She see ọmọ pẹ́. Ọmọ pẹ́ Bọ́lá Bọ́láńlé. Bọ́láńlé Ṣọpẹ́ o. She enter her DM. Ó rọ́mọ bẹ̀tà o. Bọ́sìnì jẹ́ Volet Bèbí. Àbúfẹ́fẹ́ ṣẹ̀ṣá o. Pẹ́pẹ́ dẹ̀.

me petu lucky. Bola I need on person. Bola I need on person with the pet and the sister for person. Bola le matugera. i le ti jẹ jackpot. Tó need to see all I want to ti before gbogbo cactus. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you love. A good day to shoot your shot. A good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. Chinedu! Don't worry, Ma. He'll be home on time, just like his dad. I'm cooking their favorite jello with Sonia tomato mix. They are here. Hey, is that is your love ready? Right on time. Your loved ones will always rush home for tasty meals prepared with Sonia tomato mix. It's so good eating together with a family. Yes, ma. Sonia tomato mix brings you together. Proudly Nigerian. kíní kan wà tí gbogbo obìnrin máa ń ní tí wọ́n bá ti di abiyamọ yóò mọ̀ tí ẹbí rẹ̀ bá nírora torí bá ń fọ́ wọn ṣé bí jáfara léwu abiyamọ kì í fi ìgbà ìrora falẹ̀ pẹ̀lú M&B paracetamol tó yára pa tí kì í gbalọ̀ kábọ̀ oníkóró fún àgbàlagbà àti olómi tó ládùn ọ̀pọ̀ òyìnbó fún àwọn ọmọdé yóò lé ẹ̀fọ́rí àti ara ríro jìnnà sí ẹbí rẹ̀ M&B kàti ń perégedé ó lé ní àádọ́rin ọdún òun ni àwọn obìnrin tó rí inú ròde fi ọkàn tán fún ẹ̀fọ́rí àti ìrora ní ìwé alọ rámirámi làárí pupa ìyẹn M&B paracetamol tí ìrora kò bá lọ lẹ́yìn ọjọ́ méjì rí dókítà rẹ̀ M&B paracetamol mọ̀ ìrora kò lè dá ọ dúró. There are moments in life when you're just so scared and you feel like just giving up. Oh, but Dino Milk is saying, We know that you can do it. Believe in yourself and then go for it. Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. agbẹdẹgbẹ ọrọ.

fẹsẹ̀ kọ́kọ́ láti tó filẹ̀ màá bá wọn ta tán dènà hmm, kólóbá kólóbá. ọmọ èmi nìkan. àlùbáríkà èmi nìkan wọnú amẹ́ríkà èmi nìkan. dubai wọ canada èmi nìkan. akọ́lá ṣe kọ̀rọ̀ mi èmi nìkan. mẹ́ta gbọ́dọ̀ tó èmi nìkan. kórè mi torí owó èmi nìkan. kórè mi torí àpèsè èmi nìkan. kọ́lá ní di blessing èmi nìkan. ó ṣe kíní lulẹ̀ ó ṣe kejì lulẹ̀ ó ṣe kẹta lulẹ̀ ẹ̀dá pẹ̀ má jẹ́ ṣe kẹrin. I go bench Messi, bench Neymar, bench Ronaldo. Tí n bá fẹ́ pọ́n mọ́, mo máa gbé mi náà dò. Ló ṣe pẹ̀tẹ́rì, ló ṣàkóṣàkó. Àníṣe o, wọ́n lé lé lé lé lé lé lé wọ́n bá. Wọ́n wá wá wá wá. abẹ́rẹ́ máa lọ pọ́nà nítorí òkú ó dojú àlàkà torí ìra ẹ̀mí mímọ́ ti kọ́ bá mi ẹni tí ó lè bọ̀ dá mi máa lówó máa ní mọ́tò. ẹ̀mí mímọ́ ti kọ́ bá mi ẹni tí ó lè bọ̀ dá mi ní ti lówó mo jẹ́ ti ní mọ́tò. Ah, if I dey play football, I go bench Messi, bench Neymar, bench Ronaldo. bá fẹ́ pọ̀ gan mo máa gbé mi náà dùn náà ṣe pẹ̀tẹ́rì o náà ṣàkúṣàkú o àníṣe o wọn wọn bá a. course, Rusty. Hey, it's your girl, YJ. You're not chilling with David Doe. This is Bantu. My name is Ali Baba. Keep listening to Fresh 105.9 FM. Keep it, keep it locked. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ni o ọ̀gá kẹ́míìsì ẹ fún mi ní m&b paracetamol èyí èsè pupa. pálí m&b paracetamol ní òǹtẹ̀ gàràgbà lára àádọ́rin ọdún sí èyí ló jẹ́ kí m&b paracetamol jẹ́ ojúlówó oògùn tí dojú ìjà kọ ẹ̀fọ́rí àtara ríro àwọ̀ funfun sì ni wọ́n fi kọ m&b paracetamol sí orí sáṣẹ̀tì pupa tí ń bẹ́ẹ̀ náà rẹ̀. dúró kó o ṣàyẹ̀wò kó o rí i dájú wípé m&b paracetamol aláwọ̀ pupa ni wọ́n fún ọ iléeṣẹ́ m&b ká nàìjíríà plc ní í ṣe m&b paracetamol m&b paracetamol ìrora ò lè dá ọ dúró. tí ìrora kò bá lọ lẹ́yìn ọjọ́ méjì rí dókítà. they say water no get enemy water is everybody's friend. But for me, <laughs> my own water is not just my paddy, no. <laughs> It's my paddy of life. Yes, my water is so cool and it goes through a seven step filtration process, making sure it's safe to drink. Ah, Aquafina Premium Drinking Water. That's my paddy of life. Your paddy of life. Stay hydrated always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Available in over 35 countries, it's water you can always rely on. Aquafina, your paddy of life. Aquafina, your paddy of life. Power oil, power oil. Today is a good day. A good day to take a walk. A good day to reach for your goals. A good day to finish reading that book. A good day to connect with your friends while doing the things you <laughs> love. A good day to shoot your shot. a good day to enjoy life to the fullest with Malta Guinness. Malta Guinness. Enjoy a world of good. Fresh 105.9 FM. Invigorating. This is Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling. Take me down like I'm a domino. This is the rhythm of the night. That tonight's gonna be a good night. Since you've been gone. Music make you feel good. This is 105.9 FM, your feel good radio. Mother. transaction ti joko plus two three four hello call me I see they go. Opo opo opo opo make my drop line for me lo. Sure. coco Bere mi la wa shiba gun pogo mo pasta tu o mo O jojo da li ti fo du ko jo ya si fo Rombo rombo ba mi we ko O ka Tokyo de ke lo peso Fumi la lu jo baba ma si la O se fo da la tu fa la Shisha pa bi pe a bonje Ati Mr. Tisha to this She order pizza, go give me pizza Inside, inside visa Kolo kolo Shumati so Bijoje ba ba ba ba ba Opo opo opo opo Make I drop life for me no Shumati so y'all come back, no the empty. Uh, uh, give me, take it gently. Lamborghini, give me a Bentley. You see my pocket, no feel empty. Umi we ba obushi jensi. See my party, I came from trenches. No Gucci, no Givenchy. I'm a Kobe one pin, no pretending. Uh, uh, uh. good music. Music like this. I got a feeling. Take me down like I'm a domino. This is the rhythm of the night. That tonight's gonna be a good night. Since you've been gone. Music, music to make you feel good. This is 105.9 FM, your feel good radio. Catch the action, the passion, the Fresh Sports. Good support there. It is the Nigerian side and as well as the Radi Wardrum ensuring that this game will be that exciting. Another change made by the Nigerians. It is Francesco Odega who's sitting on the bench today. Jibade has always been great anytime she gets the opportunity and anytime she has the chance. Her energy is exciting. She's already scored three goals in the competition with Nigeria looking to hit this one from that long range. Lovely effort and again, ball back to the goalkeeper. Poorly done on a mono. Looking to pounce on that one. A copy. And Nigeria could have passed. What a chance. Suri finds speed on the left-hand side. Here comes a uh, Tagnotia and in. Suri was looking to get, deal with that one. Chiamaka comes out with a save. And this time into the box. Up the line it goes and Nigeria leaving danger. And Ayani goes in, drills the ball into the box, and off the post. If there's anything to look at, it is Ayani with this ball. Harley just couldn't deal with it. Chiamaka came out and plumped you with this one. Pain, lovely here from uh, Jibare as she tried to find space, fence off the attack. And this time Nigeria can get a goal off the crossbar. And it goes in. It is Nigeria. The Super Falcons have turned their deficit into a blessing. Uchenekano was brought in to start this game. The Super Falcons have made it, and they have scored a goal. I tell you what, credit Ajibade, credit to Onomono, credit to Uchenekano. And I tell you what, she is a tormentor. Convince wasn't a handball. And Ayani again giving a change here into the box. Ayani going in. Ayani looking for support ball drilled and it comes back and so it is going to be. absolutely. Good play here in Nigeria. Gives Mande off the crossbar. Ooh, well, one of the best goalkeepers. On the morning here against Khadija, and Khadija saves. Khadija saves on the morning's kick. Top performer, it is Jabe. Here comes 0-2 for Nigeria. 0-2. telephone line cut off, you have me talking. Talking on the wild, but the telephone loving is not my style. style. 105.9 FM. Invigorating. they defeated Melbourne Victory by 4 goals to 1. And of course, today, ladies and gentlemen, United, the Red Devils, right there in Manchester, defeated Crystal Palace by 3 goals to 1. Harry Maguire was booed ahead of the kickoff. And of course, throughout the game, in spite of all of these criticism, Harry Maguire, defender for Manchester United, almost scored with a 20 yard first half drive action still ongoing right there in Oregon. That's talking about the day five for the World Athletics Championship. Fate Kipyegon of Kenya has won Kenya's first gold right there in Oregon. Team Nigeria is still waiting with a medal of course, they are still without a medal of any color. And Team Nigeria still performing really well, but of course, no medal to show for it. Time to leave the studio on behalf of my studio managers, Ibuku Raji, alongside engineer Femi Alabi. Big thanks to my producer, Kenny Ogumi Loro. Up next is Let's Talk About It. Till I come your way, my name is Bola Ho Olalere. PBUI. Peace be unto you. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. fresh fm. one oh five point nine fm. ta sọ́sẹ̀ máa yìí mú ìròyìn àsìkò lóríṣiríṣi. mẹ́ta tó mẹ́ náà gbẹ̀yìn níbẹ̀ ẹ̀fíṣẹ́. ọ̀nà fáìpọ̀ láyé ẹ̀fẹ̀ mọ́ bọ̀dá. ẹ̀pọ̀ ní ká ìfilẹ̀ sí ibẹ̀ fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. ẹ jẹ́ ká fọláfọlọ́lá ẹ jẹ́ ká fọláfọlọ́lá ẹ jẹ́ ká fọlá fọlá ọ̀la o ẹ jẹ́ ká fọlá fọlá ọ̀la ẹ má ṣe bàjẹ́ ọmọdé wọ̀nyí ẹ má ṣe bàjẹ́ ẹ náà lọ. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. bass. inú bí mi. má jẹ má bínú. kí ni. ọ̀gá. kí ló dé má pariwo jù. ẹbí kan kò gbọ́dọ̀ mi níbí. o lè gbọ́dọ̀ ẹ. Ah. ẹ̀gbá ò ní mú lọ́mọ ẹ̀ ń kọ́. kí ló dé. Èṣù biribiri ẹ bò mí o ìwé ìjìnlẹ̀ lọ́kọ̀ yìí wà mí lọ ẹ̀yìn kọ́lẹ̀ lọ́kọ̀ yìí wà mí lọ. so ó gbé àwùjá sí tí n sá sínú ni. òye mi ó dẹ dẹ dẹ dẹ jágbe ma microphone bẹ́ẹ̀ ní sẹsẹ gbàgbà gbọ́. kọ́ bá gbọ́ ọ̀gbọ́n nìyẹn ṣé dandan ni ṣé dandan ni kò gbọ́ ni bẹ́ẹ̀ kì ní kúrò létí. bẹ́ẹ̀ kì ní kúrò létí. káì wàlá ọ̀gá mi kò ṣe báyìí rí wàlá yìí mọ́ máa bóyá mo ṣèpàdé obìnrin àjòjì kan ní I never know. ṣé wọ. bóyá ogun náà tẹ̀lé mi àbí egungun ni àbí egun ni o I never know. ṣèpàdé obìnrin àjòjì kan ọ balasi. káwa sọ tòótọ́ náà. ọwọ́ abalasi báyìí. àmójúkúrò kò sí lọ́rọ̀ rẹ. wọlẹ́yì. ṣé o kejì sápò ni o gbọ́ràn lẹ́ẹ̀kan náà ni. ṣé dandan ni kò gbọ́nà fún sí microphone ni. ọ̀gá kọ́ níbi boys mi lórí bẹ́ẹ̀. boys ẹ boys ẹ. boys ẹ kọ́ ọ̀gá boys mi lórí bẹ́ẹ̀. gẹ́ẹ̀sì ẹ ni. ọ̀gá boys mi lórí bẹ́ẹ̀. boys ẹ lórí bẹ́ẹ̀. boys mi lórí bẹ́ẹ̀ wọláyì. ṣé o mọ̀ pé àyẹ̀fọ́lẹ́ ọ̀gá ìwọ náà sọ bẹ́ẹ̀ níjọ́ kan ní èmi kọ ni orí tí mo mú wáyé orí ni ṣọtígbọ́ orí tí mo mú wáyé báyìí wọlé ṣọtígbọ́ pé kọ́ńtírọ́básì ọmọ wa ń bẹ. kọ́ńtírọ́básì wà nù ayé kọ́ńtírọ́básì kọ́kọ́ tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn torí ọ̀rọ̀ jẹ́jọ́ òye ọ̀pọ̀lọpọ̀ sọ wà nílé òsínlé. mo wà <laughs> mo mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́ tẹnìkan sọ pé technology. ibi tí technology ń gbé wa lọ ah wọn ni. bí kálukú bá ṣe máa ń lò sí ni ló máa ṣe gbádùn òyìnbó sí. ẹnìyẹn wá ń sọ pé ah Dr. Ayéfẹ́lẹ́ technology mm. máa gbé wa nìṣó. bẹ́ẹ̀ni mo wà lé mi ò dẹ̀ tún sí nílé. bẹ́ẹ̀ni sórí woru taba fẹ́ ṣe situation ru irú ìgbà tí wọ́n ń ṣe election Ọ̀ṣun. sọ pé ibi làwọn isaac brown ibi ti ṣe situation room tiwọn hmm. tó dẹ̀ jẹ́ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lóṣogbo lado wọ́n ń gbé wa wọ́n dẹ̀ ń rí níwájú ọ̀dọ̀ wọn. Ah. so bí èèyàn bá ṣe mọ technology lò tó ló ṣe máa gbádùn òyìnbó. mo fẹ́ sọ kinní kan fún yín níbi tí àwọn ń rìn dé àwọn òwò dr yinka ayefẹlẹ ìbà rẹ èmi lè wà lamẹ́ríkà kí dr yinka ayefẹlẹ wà níbàdàn bí. bí ọjọ́ tí gàrí sùn. <laughs> bẹ́ẹ̀ ni kárẹ̀ ṣe program. mo wà ní airport. ẹnu wa ò dẹ̀ ní tà sí ara wọn. ní tà sí ara wọn. ẹ má tí ì wádìí ẹ fẹ́ wádìí ẹ ah. ok yóò kọ yín. ó tiẹ̀ tó kébù kan tí akin mú wa ó ní iná ẹ̀ ó ní gbígbé yẹn tó torchlight sínú ẹ̀ ni ó ní ó lè lọ bí twenty miles tó jẹ́ pé audio yẹn ò ní drop. Ah. Yeah. a lè lóru eléyìí lórí stage ni ó ní wọ́n ti ṣe ó ní so tí èèyàn bá ṣe fẹ́ gbádùn òyìnbó tó lèèyàn ṣe máa wádìí o. àdúrà tákàn máa gbà náà ni pé n tá fi gbádùn ayé kọlọ́run tètè yàǹda ẹ̀ fún wa. àmín kọ́ máa jẹ́ pé létà létà. Hmm. Hmm. torí kó láwọn àsìkò kan wà tẹ́ pé tán bá gbé nọ́mọ̀ síwájú èèyàn. nọ́mọ̀ nọ́mọ̀ ẹran gidi. tó ṣe dáadáa tó tó mu bẹ̀. ẹ ó lásìkò téèyàn ó gbádùn hmm. ẹ. kò sígbà tá a dáṣọ tá a rí lẹ̀ fi wọ́ lóòótọ́ àmọ́ ah, ah, ah, àwọn aṣọ kan ni mo ní fìtìn nígbà tó ní fìtìn jùgbà kan lọ ọlọ́run ó ṣàánú wa mo fẹ́ sọ pé kẹ́ má bínú. Eh, pé kí ni. pé mo wà lé mi ò sì tún sí nílé gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe mo tún wò pé. àdúpẹ́ ah, lọ́wọ́ lọ. ọ̀pọ̀lọpọ̀ ẹja mẹ́nu kúrò mbẹ́ ẹja mẹ́nu kúrò mbẹ́ ẹ̀yìn wo bolo ti di mọ́tò tó fi fọ́tò ẹ̀ sí mi. <laughs> bẹ́ẹ̀ ni làá bí ni. <laughs> fọ́gà fọ́gà wájú ọ̀dọ̀ wa ni. ṣóun ló ni mọ́tò. kíkì ẹnìyẹn wá kún táyà ìlọ́dún ẹ̀ ni mo bá rí fọ́tò àwọn bẹ̀tà lẹ́yìn àwọn mọ́tò tó máa ń lo èkó àwọn bọ́ọ̀sì tó máa ń kùn ní white and blue yẹn ni wọ́n fi blue kọ ìlà ìlà Ògbómọ̀ṣọ́ sí ara rẹ̀ yẹn. kò yé mi àwọn eh, mọ́tò tó máa ń ná èkó bọ́ọ̀sì tó máa fi kọlọ blu kọlà Ògbómọ̀ṣọ́ sí ara ẹ̀ báyìí. dúnà dúnà dúnà dúnà ebí Ògbómọ̀ṣọ́ ló ti níyàwó. ẹ eh, kò fọ́ ni. Ah, eh, mo ti dákẹ́. jẹ́ ìfihàn yóò bìbò yóò yí òye díẹ̀. ṣé wọ́n ṣé wọ́n ẹ̀ ah, ah. ní padà gbọ́mọ lọ́wọ́ ẹ̀ báyìí sẹlifíìtì láyé fẹlẹ o. wọ́n bá gbé fọ́tò rẹ̀ síbi àti àwọn ọbẹ̀ ta. sori mo ti máa rí Pasuma Eh. òṣùpá. Eh, wọ́n máa ń lẹ stika wọn. Eh, wọ́n máa ń lẹ stika. stika ni wọ́n máa ń lẹ stika ṣùgbọ́n eléyìí hmm. ó rò pé mo gbégbá bò ni o. wọ́n lẹ fọ́tò rẹ. àjẹun wájẹun wájáde ìbùkún wa bá ń fi sórí facebook. ó ti da. tó àwọn tó ń gbọ́ wa nílé á lè mọ nǹkan tí. ebi fọ́tò rẹ ni. fọ́tò mi ni ṣùgbọ́n ìlò tán ò ló ìlò ń bà mí lẹ́rù. ṣé wọ́n kọlà fọ́ ni. wọ́n kọlà. lò nílò lórin fújì. Ah. ẹnìyẹn dẹ̀ wá celebrate ẹni o. ó celebrate mi ni wà àwọn àbẹ̀tà lẹ́yìn mọ́tò. Ah, <laughs> dona táwọn náà ń pèrò tọkọ ni. kí ni nọ́mbà ọkọ̀ yìí gan. a ah, mo ti mọ̀ Lagos ni. Lagos ni. kò sọ̀fẹ́ ni. kò sọ̀fẹ́ local government. kò sọ̀fẹ́ ni. kò sọ̀pẹ́ ṣùgbọ́n kì í ṣe mọ́tò ìbàdàn tí ṣe mọ́tò ìbàdàn ni ṣá. àti ìbàdàn ló tún máa ń lọ sẹ́kọ̀ọ́. òwò lè. ẹni ìfẹ́ràn rẹ gan o. ṣé ìfẹ́ lélẹ̀. ó ní orin tí ayébẹ́lẹ̀ ò tí ì kọ́ náà ni ò sí lọ́wọ́. kẹ́yìn burúkú sígbó. ìpè ni àbí. ìpè ni torí mo rántí pé nígbà tí mo ṣe ọlọ́run ògo ní forúkọ rẹ night ẹnìkan náà lo fọ́tò mi bẹ́ẹ̀ n táwọn èèyàn wá rò ní pé bí mo ti pé bọ́ọ̀sì mi ti ń ná ti ná wòrò ó ná èkó síbàdàn ẹnìyẹn wá pè mí ó ní òun pé òun wà ní wòrò ní ìsìn pé mọ́tò mi kọjá ní ara òun ah. pé òun wá ń juwọ́lẹ̀ pé pé wọn ò gbé òun mú ní mọ́tò mi ó ní hẹn mo ní mọ́tò mi ó ní hẹn mo ní mo wà níbi iṣẹ́ ó ní ẹ̀ ń bọ́ọ̀sì yín kí n tó mọ̀ ní ìsìn báyìí wọ́n ṣe bí wọ́n lo ní ọkọ̀ yìí. wọ́n rò pé mi mo lọkọ̀ yìí tàbí kán rò pé bóyá mo fẹ́ mo fẹ́ mọ campaign mo fẹ́ dipò òṣèlú kan mú ẹni bá kọ́kọ́ rí lé báyìí àbí. ẹ ti pé báyìí ẹ ti pé ẹ ti pé. àwọn tó bá gbàgbé tó wá dùn mí nísìnyí ni pé ó yẹ kán fi fọ́tò yá àbẹ̀tà sí kí ó lè pa complete ìfọ̀yẹ́ <laughs> gbogbo mọ̀lẹ́bí rẹ ló wà. ó nílé ẹkú lẹ́yìn ìrọ̀nà ńlẹ́ láyìn ká lèmi jẹ́ mo bóde kí n má bàa filẹ̀ tẹ̀. ṣó ti fún mo ti fún bùkún. ìbùkún ṣó ti gbà. ó ti gbà. wo àìmọ́ lo rẹ̀ ìyá lè jẹ́ jóná àkókò tòkè yẹn ni kọ́kọ́ lò ibi tí yínká ti wà lẹ́gbẹ̀ẹ́ wíńdò níbi kọ́ wa lóbi tó nìkan ti kọ́kọ́ dá dúró. kọ́ wa yóò ṣe wá lo àwọn bẹ́tà. kọ́ wa lo tàwọn bẹ́tà sí. àdúrà ah, náà eh. ah, ìwà ṣe débi dò tó ya fọ́tò ni. <laughs> ẹnìyẹn fẹ́ràn rẹ̀ gan o honestly ìwọ àti Davido rèé. ẹ èmi àti Davido ni. ìwọ àti Davido rèé. Ah! nǹkan tó kàn kù táwọn bá fi sí bẹ́ẹ̀ ni party vote for party <laughs> àbí ayífẹ́lẹ́ fọ lókù. fresh party náà. ẹ̀rọ náà ẹ̀ láyìn ká mo bóde kí n bá bá ṣẹlẹ̀ tẹ̀ nítorí pé ajá òṣùpá ni mo fi ń bóde fọlọ́run ọba ìbà olúwa ìbà yín èèyàn tó ń ti ọ̀sẹ́ rẹ̀ rìndínlógún tàbí dálẹ̀ odò ibi omi tó ti ń ṣe wẹ́rẹ́ pa náà tẹ́ni ni omi ti ń jó mọ́ lọ́wọ́ jọjọjọ ìpẹ́ tẹ́wọ́ ìbà tí èdè àtẹlẹdẹ́sẹ̀ ìbàrí eré òní kójọ máa wà lẹ́wọ́ àtàtà ìlójúmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù láyínká jagunlabi tí ń para lẹ́bi ẹ̀ ní ń para ògbọ̀n ó ń dira ètò bí ẹni lọ́wọ́ làkàdì ìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ńgá owó bàbá mẹ́ta ó dé pẹ̀lú òyìn tí mo fi ń gbà yín lọ́wọ́ yín ṣẹ́gun ò lè pa mí wà láyé ọlọ́run ògo ni forúkọ rẹ mo mú ọ. ó jẹ ẹrù lébi. ìyẹn o ó láti rẹ ń tó ní bọ́ọ̀sì. Ba mú nọ́mbà. Àwọn tó bá wà lórí Facebook á rí. Fresh at Fresh FM Ìbàdàn lẹ́ ti máa rí at Fresh FM Ìbàdàn. Ọlọ́run ò gbé fóònù àti ò gbé fóònù lẹ́ẹ̀járe. Ah. Ṣẹ́gun. Ó kù sí ní stika. Ah, eléyìí tóbi ju stika lọ. Ẹ lẹ́ gbogbo gáràjì a sì ti rẹni tó sọ pé wùmí ọmọ rẹ ní báyìí tọmọ pé a rẹni tó sọ pé ayífẹ́lẹ́ máa fẹ́ ju ààrẹ. irọ́ <laughs> wọ́n ní gbogbo òwò ni bàbá ìfẹ́ ti gbogbo òwò tán lọ́fẹ́ ṣe mo tún fi fọ́tò ààrẹ sára mọ́tò kí ló bá mọ̀ pé ọkọ rẹ̀ ní <laughs> Ah, títóbi nígbìmọ̀ lẹ́ ọba tó ní kọ́kọ́ ikú àti ìlọ́wọ́ àrí ìró àlá tí ń fini hàn fáyé mọ̀ fini hàn láhàn pa mo sì fìlà fọba tí ń gbórí ìtẹ́ ṣògo mhm. ògo tójú gbogbo ògo ayé lọ níwájú ẹ kò sẹ́lòmíì lẹ́yìn ẹ kò sẹ́lòmíì ohun tó sì ṣe òfin hàn yàn tó bá wù ọ́nú àánú ẹ mm. wà ní kọ́mọ tálákà jáde kúrò nù ẹ̀rọ̀fọ̀ mm. tó bá wù ọ́nú àánú ẹ mm. wà ní kọ́mọ kòlàkòṣàgbé kó kúrò nínú ìdọ̀tí mm-hmm. níbi tó rùn níbi tó ń jáfikán lọ́mọ tí wọ́n ní kò sí fújọ̀ fún wà ní ní tó pèpè alẹ́ fún ju táyé ń fojú rò lọ mm-hmm. ní tó fi ń jọ́ lọ́rùn ò lè yé wòlé <laughs> rárá àwọn àfa kan gbìyànjú ni hmm. bó ṣe ṣiṣẹ́ rẹ kò yé èèyàn tó bá lo òde òde tó bá sì lo òde òde àìdè rẹ nìjáyà tó bá dé tán ìkàyà ni ìwọlọba tó ń ṣoore kàyàn láyà tẹ̀dá ó tún mọ yẹra rẹ̀ wò nù dígí pé ṣóun jó ní náà ní àjẹ́ pé ẹni tọ́lọ́hún ó dé sí lọ́dọ̀ ní hmm. january ó sì lè tọrọ ọbẹ̀ hmm. ẹni tọ́lọ́hún ó dé sí lọ́dọ̀ ní february ní gbogbo january ó sì lè jẹ gbèsè tó bá wá lò ó tán òun tọ̀hún tún mọ béèrè pé bó lòun ṣe ṣe àdìsá nígbà tó lódùmarè bá dé tán ọmọláyínká mm. ayé ò mọ béèrè pé mo lo ti tẹ gan mm. ọlọ́run ìwọ ni ò ń ṣílẹ̀kùn fáwọn kò sí ń tilẹ̀kùn máwọn kan lára àwọn tó ṣílẹ̀kùn fún ni kò jẹ́ kémi àtàwọn ẹlẹgbẹ́ mi yọ̀ wá pẹ̀lú gbogbo àwọn etí tó láǹfààní àti mọ̀ gbọ́ wa ọba dúró ti ni ọba dúró de ni tó bá dúró de èèyàn wàhálà ni ah, wà ní kó pa gbogbo ojú ẹ̀ tán tó bá lò dé wà hmm. ní kò fẹ́ da jókòó sójú kan ó kù bí ó ṣe rìnrìn àjò hmm. ah. tó bá tún hmm. wà lò dé wà ló yá kó gbénu lé kó sì mọ gbòòrò ta kó mọ jáde mọ rárá torí pé tó bá tún lò dé kó dúró dé yẹn wà ní gbogbo tó lè pa àtẹrẹ tó lè sá àtògùn tó lè sá kó sá gbogbo ẹ lókè ẹgbẹ wà wá fi wàhálà kan àti gbàdàmú kan dààmú rẹ débi pé yóò tún máa ta nǹkan ní rẹ yóò sì tún máa béèrè pé ṣé ọlọ́run kọ̀yìn sóhun ni ah. ọlọ́run ìwọ ni o mm. tó bá lò dúró tì yẹn mm. o kẹgbẹ́ ẹlẹ́gbẹ́ àwọn èèyàn tafa sí kọ́ gbogbo àṣà sí sí o ìfẹ́ ọ̀sán ẹlẹ́yẹ kan sa gbogbo rẹ̀ pátá mm. tútútú ò lè tún kankan lára rẹ̀ torí pé wọ́n lọ lọ́hùn tó tóbi tí gbogbo ayé ò tóbi tó mm. àbájọ mm. táwọn kan fi ló gbé láàrin àwọn màlẹ́kà àbájọ táwọn kan ló gbé láàrin àwọn kérúbù wọ́n ní kan fìyẹ́ bojú fìyẹ́ bẹ́sẹ̀ wọ́n ń ké síra wọn pé mímọ́ mímọ́ ọlọ́run olódùmarè níbi tó mọ́ dé mm. ìdọ̀tí kan ò lè dọ́dọ̀ rẹ bẹ́ẹ̀ lójú rẹ kì í wo ẹ̀ṣẹ̀ ọlọ́run ògo ni fokọ rẹ àìkú ni ó lè kú mm. àìsá ni ó lè sá òwò tí ò dípẹ̀ta ò mm. pinnikin ó lágbára yóò lágbára ọrùn òun ṣe òun wọ̀ fẹ́ ni ó wọ̀ ọ́lá kò tó wọ̀ kò sẹ́ni tó lè yẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀wò ibú sílẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tó lọ́kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ bá a kò bá tó ó tún tilẹ̀kùn ọjọ́ òní kò sí bá balẹ̀ tí ó béèrè àgádágodo lọ́wọ́ rẹ̀ agbára tó wá fi ń jọ́ lọ́hùn kò lè yé èèyàn rárá àwọn èèyàn wádìí títí bẹ́ẹ̀ ni wọn ò rí ọ m mo ṣe ń wádìí rẹ tó náà ló tún tóbi sí i o lágbára títí àtàyè àtọ̀run ń bẹ níwọ̀ rẹ̀ ò ń ṣòun wò ó fẹ́ni tó wọ̀ ó ń tilẹ̀kùn ó sì tún lè ṣí àbájọ tó bá gbìn tán kò sẹ́ni tó lè fàtú tó bá sì lọ fàtú kò sẹ́ni tó lè gbìn ilẹ̀kùn tó ti kò sẹ́ni tó lè ṣí èyí tó ṣí kò sí balẹ̀ tó lè tì mọ́ kí wọ́n rìnrìn àjò débẹ̀ náà wọ́n sì mọ bá Olódùmarè ni ogun ọdún tẹ́ ṣe ti ń sáré ẹkú wájú ní ọmọ kílẹ̀ lẹ̀ ọgbọ̀n ọdún tó kù èkó ti ń lọ sílùú òyìnbó ẹkú ah, wájú ni báyé lágbára lọ hmm. báyé tún ní kọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ hmm. bó ní àṣírí jù bẹ́ẹ̀ lọ hmm. ìwọ láyéráyé tó lè gbáyé mi láì mú mi sí ọba tó gbé kùmí tí ò pòfolo ọlọ́run lorúkọ rẹ o kì í ṣe èèyàn abájọ awo ni tó ní rọ wàá wó èèyàn kalẹ̀ wàá tún tún rọ padà tó bá wà ló tún rọ lóòkù bá balẹ̀ ni tó lóun fẹ́ wo palẹ̀ mọ́ ọlọ́run ni ọsẹ́ ọlọ́run ò gomọ̀ ní fọ́kọ rẹ̀ èmi àwọn wòlíì mi máa tóbi tán láì níye o kọ̀ kọjá kíkàtẹ́ rẹ kọjá rírí tán gígùn rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ò lópin àìlètúwò ni adáhùn sọ adáhùn ṣe adáhùn mọ́ olùkàn tí ń gbénu àwọn òun òkè ńlá arógun mọ́ tìdí ara abaribiti ni aribe rabata eji ń pọta bíi kóyingi òjò ń pòkè bíi kóyẹgẹrẹ òkè òṣà òkè òyẹ kò sẹ́ni tó màdí tí olódùmarè kì í wá ni kó tó rí ni kì í lé ni kó tó bá ni kì í ṣọ́ ni kó tó mú ni ó dá ikú ò ní kú ó dá hmm. ìsàn ó kì í hmm. ṣàìsàn ó dóúnjẹ ò jẹun bẹ́ẹ̀ lébi òpá ó dáṣọ ò wọṣọ ò tún ní ìhòhò ní testimony lókù tó fi jìrọ̀ rẹ̀ fún hmm. abájọ ni rí ọ padà sẹ́yìn òkè ńlá láǹfò bí àgbò òkè kéèké bí ilẹ̀ ń wárìrì níwájú ọl ọlọ́run olódùmarè fúnra ẹ lóyún ara rẹ ó gbẹ̀bí ara rẹ ó sorúkọ ẹ lórúkọ tó pọ̀ rẹpẹtẹ ó kọ rẹ ní jehova ọba tó tó tó tó dára rẹ gbé ẹkùn ta gèrègbè rẹ níjà jehova nisi lórúkọ rẹ jehova jire lórúkọ rẹ el shaddai lórúkọ rẹ jehova sikenu oh wọn náà ló jẹ bẹ ọlọ́run àlàáfíà tó ṣínà àlàáfíà fáwọn tó lóun fẹ́ fà àlàáfíà fún ọlọ́run ògo ni fó kọ rẹ àwọn kan pọ̀ kàkà kú bó ló lọ ní rajabi gan kò sí ní ta fẹ́ ṣe sí bẹ́ẹ̀ làwọn kan dédé sáyé padà wọ́n ń ké mo wá mo wá ọlọ́run ìwọ nìkan ló mọ iye tí ń bẹ lójú ọ̀run ìwọ nìkan ni hmm. abájọ òkú jẹra rẹ̀ mọ́lẹ̀ níwájú ọlọ́run olódùmarè ọ̀sà dákẹ́rọ́rọ́ níwájú rẹ̀ hmm. ìwọ lálánà àná olóni òní ọlọ́la ọ̀la ọlọ́jọ́ gbogbo ọ̀fọ́jọ́ gbogbo àwọn kan tí wọ́n ń jẹ́ mùsùlùmí wọ́n pè ọ́ akudus ni asalam ni ọ wọn ní amumin amuyamin aljaba alkoha algafa ni ọba tí ń forí jẹ̀dá zọlù jalali wàlíkram àwọn àtàwọn àánú sílẹ̀ sọ pé wọlọ́lọ́run tó lágbára ọlọ́run bàbá àgbàlagbà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. God. tó ọdún mẹ́wàá jìnnà àmọ́ bíi sàgbọ́rọ̀ lórí lójú wa ó pé ọdún mẹ́wàá tí bàbá wa wòlíì noah oyèbánjí àdìsá arúlógún rèwàlẹ̀ àṣà bàbá wa wòlíì no arúlógún a lè gbàgbé iṣẹ́ rere tí ẹ gbélé ayé ṣe bẹ́ẹ̀ iṣẹ́ yín sì ń fọhùn síbẹ̀ ìjókè dáǹdè ring road zonal headquarters ń ṣelédè lẹ́yìn yín cac orébù àpáta ń ṣèrántí yín bẹ́ẹ̀ orí òkè ọlọ́run ló ní ìdáǹdè toll gate nílùú ìbàdàn ń ṣèrántí yín ní gbogbo ìgbà bàbá wa wòlíì noah oyèbánjí àdìsá arúlógún sùn nínú olú wa ní ogúnjọ́ oṣù keje ọdún twenty twelve twenty seven twenty twelve mélòó la fẹ́ sọ nínú retí ẹ̀gbélé ayé ṣe ṣe tẹ̀bí kó mọ́ra ni ká sọ ni tàbí ìjọ ọlọ́run tẹ̀ ń fi ọgbọ́n ìmọ̀ àti òye tukọ̀ rẹ̀ kọ́ lọ́jọ́ tó dé bàbá wa wòlíì arúlógún a lè gbàgbé yín títí láì máa sùn lọ láyé olùgbàlà títí dọjọ́ àjíǹde olùkéde pásítọ̀ olùṣògo arúlógún ọmọ wòlíì zonal superintendent òkè dande district headquarters ring road ìbàdàn fún gbogbo ẹbí. èrò ẹ wá gbọ́ ó ti di rọrùn o. pẹ́ntì ti di rọrùn o. nílé iṣẹ́ wa pẹ́ntì ti di rọrùn o. impact printing services pẹ́ntì ti di rọrùn o bẹ́ẹ̀ni o tá a bá ń sọ̀rọ̀ nípa nat format printing tó faster tó super tó sharper tó solid yàtọ̀ ẹ má dáhùn tiẹ̀ impact printing services ní ẹ̀kọ́ sí ìjọ ọlọ́run churches tàbí mọ́ṣáláṣí ilé ìwé ẹ̀yin olóṣèlú corporate organizations agencies ilé iṣẹ́ ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn la print flex banners. sav window graphics mesh pvc solite tó fi mọ́ correct bóde jẹ́ roll up banners lẹ́ńfẹ́ pẹ̀lú light boxes àti reflective banners vehicle branding àti billboard gbogbo ẹ̀ ló ẹ̀dínwó tí ò ga jara lọ. ẹ máa bọ̀ ní impact printing services. ní nọ́mbà forty sobande street ọ̀rẹ́ méjì bus stop ládojúkọ ọba akínbíyì grammar school mọ́kọ́lá ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero six seven three six eight five one zero. impact printing services the fastest and most affordable. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. like gist fọ́tò ti dé o wọ́n like gist bàjẹ́bàjẹ́ ó ti dé o ah. a lè ṣe jíǹgò gan sílẹ̀ yìí ọkọ̀ ayẹ́fẹ́lẹ́ rèé tí ń kí àwọn ọ̀rọ̀ yìí lọ sẹ́kọ̀ọ́ àbẹ́rẹ́ ayẹ́fẹ́lẹ́ ní bẹ́ẹ̀ níwájú ẹ wọ ọkọ̀ ayọ̀ ẹ wọ ọkọ̀ ayọ̀ ẹ jókòó ẹ sì dáhùn ẹ mú sì dé kọ̀ǹdọ́ sì ní tó bá ku èèyàn mẹ́fà èèyàn méjì náà ló kù èèyàn méjì ló kù bọ́kọ̀ ò tí ì rérò rárá èkó méjì èkó méjì èkó méjì èkó èèyàn méjì èkó èèyàn méjì ó kẹyàn kan ó kẹyàn kan èèyàn kan èèyàn kan ọmọ kí mo sọ fún mo ní first time tí màá kọ́kọ́ rí n tí mo ti ń wò lórí tẹlifíṣàn èkó ni orí tẹlifíṣàn mo ti máa ń rí i pé o lè jí owó hmm. àwọn ọlọ́pàá lé wọ́n kàn ju owó yẹn ni gbà ẹnìkan tí ò mọ́wọ́ mẹsẹ̀ nípa owó yẹn bóyá ti ń ṣe gá níbì kan tàbí tóun kàn wá níbì kan owó yẹn kan lọ bá ní gbà hmm, yọkàn rówó he ni hmm. lẹ́yìn tí bàbá mi kú mo lọ Èkó ọ̀lọ́ bara Johnson ni mo lọ tí mo ní wọ́n ń ṣiṣẹ́ ńgbà kan tí mo kọ́ sí mi àmọ́ ńgbà mo débẹ̀ gbẹ́dà kó wọn jọ ni wọ́n gbé mm. Mm. màá ní kí n ṣeré jáde bẹ́ẹ̀ ni mo rí tí màá yẹn ń sáré bọ̀ màá yẹn tó káká ọ̀gá gidi gan. ó tó kátó ńlẹ̀. ẹ tó dúró da tó ah, tó dán orí bíi fáríorò ní sáyéré ní làágùn ní sáyéré. lọ́dún orí bíi fáríorò. bẹ́ẹ̀ làwọn ẹ̀ṣẹ̀ olè olè olè ọlọ́pàá ẹ̀ṣẹ̀ àìṣe stop stop stop kò gbọ́ ó di lálọ́nù lọ́wọ́ báyìí dúdú ẹ̀ẹ̀kan náà kàn jù sí sẹ́ńtà òmìnir wọ́n wá gbé ọ̀hán. láyé ká mi yèrè wẹ̀ rí alámọ̀kọ́ pé bí goli. mọ̀ kí mo goli náà la pọ̀npidò lọ bá sọ̀rọ̀ mọ̀kàn bá má yà ni. ok o ti fi fọ́tò yẹn sí facebook. ẹ eh, mo á wo mo á fọwọ́ mo á fọwọ́ fìdí eh, láìlọ́nù yẹn ọmọ báwọn ìyá gbé ní ṣe ń ṣe owó wọn tí wọ́n fi one thousand rà àpò owó. ok ìwọ rò owó ni. kí ni àní bó ṣe jẹ́ nìyẹn inú mi kan dùn ni mo á wò pé tí n bá ní kí n padà lọlé ó ṣe é ṣe káwọn èèyàn mọ trace mi náà kí n kú mọ lọ sí gáràjì kí n lọ mọ́tò ìbàdàn. straight gbogbo èèyàn wà máa jọ olè. Ah, èmi owó lágbára o burúkú lówó. anybody tó bá kí ọ. bí mo ṣe ń débẹ̀ báyà ń kọ̀dọ̀ lọ́kọ̀ fún mi ní wàhálà mo ń gbọ́ èkó eh, ìbàdàn èèyàn méjì ìbàdàn méjì ìbàdàn méjì ìbàdàn èèyàn méjì ẹ wọlé ẹ wọlé ẹgbọ́n ṣẹ́ lọ wọn kọ pé èèyàn bí ọmọ ajá ìbàdàn èèyàn méjì bẹ́ẹ̀ <laughs> mo á wọlé mo ní èèyàn méjì àbí mo ní mo fẹ́ sanwó èèyàn méjì níwájú torí mo pé wájú empty mo ṣe wá tún wá wọlé síwájú tí mo ti kówó èèyàn méjì fún bẹ́ẹ̀ mo tún gba ìbàdàn méjì ìbàdàn méjì mo ah! mọ kàn wo ẹ̀yìn ni mọ kàn rí pé síìtì sì wà lẹ́yìn bíi mẹ́rin ni wọ́n ní aláyé bá ṣe máa ń pè méjì méjì náà ni ó máa kún nísìn owó wa tún gùn mí mo tún wò pé ah, à ń pẹ́ jù àwọn èèyàn tí bàbá yẹn ṣe sáré lọ yẹn ó lè mọ trace mi bọ̀ kó wò pé kíní owó tóun jù ọwọ́ mi ni mo tún fún ní owó èèyàn mẹ́rin yòókù ní ẹ̀yìn ni bá a ṣe gbéra nù gbogbo èèyàn jo olè lójú mi ni o. ọsọ aa ah, ngbà tá a fi dé tó géètì Ìbàdàn kìnìún yẹn ti ń ṣe mí bí kí n sọ kalẹ̀. kọ bí kọ bọ́lẹ̀ kọ́ mọ́ fẹsẹ̀ rìn. kí mo fẹsẹ̀ rìn ẹ̀ mọ́ àwòká bẹ́ẹ̀ ni dábàá yẹn ń wò mí lẹ́ẹ̀mẹ́wàá ni ń wò mí ni ń wò mí mo kàn sọ fún tẹ bá ti dé tógèètì ìbàdàn eh, tógèètì eh, àárẹ̀ mo ní kẹ́ ẹ sọ mi o ah, ó ní ọ̀bọ̀ ìbàdàn lẹ́sọ pẹ̀lú mo ní kí lọ́kàn yín ẹ jẹ́ n bọ́lẹ̀ sáà ti fún yín lówó mo sì bọ́lẹ̀ nu ah, láyìnká ẹ̀mí owó burú egungun yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gùn mi bí kí n mọ̀ fẹsẹ̀ rìn bọ́ ń bàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn road safety kan tán kọ́ accident victim tán kó sẹ́yìn kí ni pọ́npọ́n wọn o àwọn ni wọ́n páàkì ńgbà tí wọ́n rí mo ṣe ń làágùn búkúbúkú náà. ṣé o sí o tún máa wọ àwọn gan bíi pé. mo ní ṣe kò sí mo ní kò sí wọ́n ní bo ni mò ń lọ mo ní ìbàdàn ah, ìkànnì wọn ní ṣé mi ò rọ́kọ̀ ni mo ní mo rọ́kọ̀ mo ní mo sọ̀kalẹ̀ ni wọ́n ní kí ló dé mo ní ó wù mí kí n ṣe exercise mo ní dókítà ló rẹkọmẹ́ndì ẹ̀ fún mi <laughs> wọ́n ní ní ìkànnì wọn afọwọ́ tọ́ra wọn pé ṣé kì ṣe pé wọ́n fẹ́ sí bọ̀dá yìí lára ó ṣe exercise láti tó gèètì àárín débàdàn wọ́n ní kí n wọlé nígbà tí n tó wọlé àwọn victim tẹ kó sẹ́yìn tí ń jà kúrò lọ́wọ́ àárín wọn ni mo dé sí bẹ́ẹ̀ nìkan ti ẹgbẹ́ ràn mí lọ́wọ́ bó ṣe náà mo ní mo fọlọ́ ọba bẹ̀ yín ẹ má náwó wèrè sí mi. mo kàn kówó mo kàn a ah, ti mo dé Ìbàdàn. ṣùgbọ́n o mọ tó wà nù náà. àlówó ni lójú mi bí mo ṣe dé Ìbàdàn báyìí so mo kẹ́lẹ́ wo jìnnà sí tóge ti Ìbàdàn bẹ́ẹ̀ni mo kàn fẹsẹ̀ rìn yòókù délé ni. mélòó ló kù ká délé. ha ah, mo ṣe délé báyìí mo tilẹ̀kùn um, face me and face you mo tilẹ̀kùn bí mo tilẹ̀kùn ọ̀hún wọn á wọ yàrá mi ọlọ́run wa lọ ṣe nípa àfinà lẹ̀ mo kàn tán sílífà ni lòun kọ́ bẹ̀rẹ̀ ní tiẹ̀ ṣe mo kọ́ dárúkọ ni mo kọ́ charles ló lu yàrá mi yẹn last charles charles charles ó ti bẹ̀rẹ̀ báyìí mo kàn ń tú láìlọ́ọ̀nù ni láìlọ́ọ̀nù kìíní láìlọ́ọ̀nù kejì láìlọ́ọ̀nù kẹta ìkẹrin ìkarùn ngbà láìlọ́n ti wọ mẹ́fà mo ti mọ̀ pé nǹkan ti ṣe mí ah. láìlọ́n kejì báyìí ti máa túbà àfi gẹ́rẹ́rẹ́rẹ́ ewé ni ewé gbígbẹ wọ́n sin lórí ara wọn báyìí ni mo ní mo torí ewé kúrò lẹ́kọ̀ọ́ kí ni màá sọ fún bàrà Johnson aṣọ mi sì wà ń bẹ pẹ̀lú bàtà mi o tí mo ti believe pé owó tí mo gbé yẹn ti tó mi ṣe gbogbo nǹkan ó ti ra aṣọ padà ọlọ́run ọba o irú wàhálà wo mo kóra mi sí ewúrú ewé wo wá ni mo gbóòórùn ẹ gbóòórùn ẹ kò tiẹ̀ wá yé mi mo wá jáde síta mo wá rí àdìjá àdìjọ ọmọ aláàjì mo ní àdìjá oníhẹ̀ mo ní ewédú ni ìyá tèmi ń tà n ò bẹ́ẹ̀ sínú ẹ̀fọ́ lọ títí mo ní irú ẹ̀fọ́ òun kàn gbá ni ọkàn fin ni ó ní àá ní bàrà sẹ́gun mo ní ó ní ugu gbígbẹ ni. ugu gbígbẹ <laughs> ó ní ugu gbígbẹ ni ó ní àmọ́ ó ní ó ní kí n fi ro ẹ̀gúsí ó ní àmàlà ní kí n rò sí omi ní mo ti gbọ́ mo wá fẹ́ mọ lọ ó ní bàrà sẹ́gun mo ní ó ní àdè sọ tẹ́ bá ń jẹ ugu yìí lọ òwe yìí lè fẹ́ mọ ọkọ yín <laughs> kẹ ẹ jáde kẹ ẹ wá mílíkì ọlọ́pẹ kẹ ẹ mú sí bá ní mo ti gbọ́ lórí mo fọ́ mọ́ mi lọ kiri tí mo rò màlà ṣe mo náà sí lé àti yìí èmi nìkan mo ní kí n kọ́kọ́ jẹ díẹ̀ mẹ́ káwọn tó dé òkèlè mẹ́ta péré náà mo bù ló yí wèrè yìí bá kọ́ mi wá kí nǹkan bọ́ta kí n ra mílìkì ọlọ́pẹ́ ọ̀tán n ti mọ̀ rántí mọ̀ nù. rántí mọ̀ nù. nígbà tí màá fi lajú báyìí aṣọ mi ti dọ̀tí ah. ara mi ti dọ̀tí làwọn yẹn wọn fatẹ́gùn sí mi lára náà sọ ma yẹ ibi kò ṣe o o ṣe o o ṣe o ah orí rẹ̀ ọkàn kì ah ẹnìkan ni ah wo tọ́ba gba gómìnà àdìbò fún ọ mo ní kí ló ṣẹlẹ̀ sí mi gan <laughs> wọn ní kànga kan tí ọ̀nàrẹ́bù kan láwọn fẹ́ gbẹ́ sádùúgbò wa táwọn haúsá ní ilẹ̀ gbẹ káwọn ò lè tíráyẹ wọn ní sè mo yọ jígàtì <laughs> wọn ní mo gbẹ tọkàn omi <laughs> mo ní kọ́dà mo tún fọ́ àpáta mo ní <laughs> irú ẹ̀fọ́ wo mo wá jẹ. ọgbẹ́ kànga kan mi. láyé ká mo tún kà àpáta mo tún fọ́. lórí ẹ̀fọ́ yìí náà ìwà mọ irú ẹ̀fọ́ yẹn. ìwọ ní ìrí jù mí lọ. irọ́ èèyàn gbọ́dọ̀ orúkọ ẹ̀fọ́ mọ́. àbí mọ́là ọ̀gá ah, amúnútutù oh, kọ́ ni. Eh, eh, amúnútutù ni. ọ̀gá nẹ́bi amínú títọ̀ nẹ́bi amínú títọ̀. amínú tutù kọ́ mi. ọ̀gá nẹ́bi amínú títọ̀. nọ́ọ̀bì amínú tutù amúnútutù. amúnútutù. wàláhì mm. egungun gbígbẹ ni. egungun gbígbẹ. egungun gbígbẹ. egungun gbígbẹ kọ́. rárá gbígbẹ kọ́. mama. ok <laughs> kí ni. yóò di o ti jẹ gbó. ọ jẹ gbó zero eight zero three two three two one zero five nine adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ unique fabrics tí wọ́n kó ewé gbígbẹ fún wa. Ah. sorry àwọn ni wọ́n kó aṣọ fún wa ìbùkún ìjẹsìn mi dé unique fabrics ẹ ṣeun adúpẹ́ àwọn ni wọ́n kó àǹkárá fún wa bá ń gbé lórí ètò yìí ìyẹn mélòó ni ká fún lónìí márùn ok ọ̀ya bá ń gbé kọ́ zero zero three two three two one zero five nine ẹ̀fọ́ gbígbẹ ọ̀yàgbé kọ ṣẹ́gbẹ́ kọ. owó ìyàgbé ni mo pè. hello. hello. akọ̀wé léwé. akọ̀wé léwé. afternoon. ìkẹ́kọ̀lákọ̀lá tó jẹ. ẹ́ òjé. ìkẹ́kọ̀lákọ̀lá. ẹ́. níkẹ́kọ̀lákọ̀lá tó jẹ. níkẹ́kọ̀lákọ̀lá tó jẹ unifabric kó aṣọ fún wa. ní ká fún yín bẹ́ẹ̀. Hmm. ọlọ́run o nẹ́tíwọ̀kì yẹn ṣe bákan. hello. ẹlẹ́ sà. yes ma. ẹ kú ètò sà. ẹ ṣeun. orúkọ yín. Hmm. orúkọ yín. kẹ́mi afọlábí láti ìbàdàn ni o. Hmm. àdúgbò wo bàdàn. màlété. màlété ẹ wá gba aṣọ àǹkárá ọ̀pá mẹ́fà látọwọ́ unique fabrics. ẹ sà ń jẹ́ o sà. ẹ lè wá lọ́la. ṣe yẹ ká fáwọn tó wà lórí facebook náà hello sir. hello. hello. ibrahim pẹ̀lú o. ní kíni. ibrahim pẹ̀lú rẹ gbàgbọ́ ni o. <laughs> apá abo ni ibrahim ti ń pè ibro ibro ń bolo ibro makanaki. bàbá àgbàlagbà. apá abo lẹ ti ń sọ̀rọ̀ yìí. ọ̀rẹ́ méjì ni gan. ọ̀rẹ́ méjì agbúgù. ẹ wá sọ̀rọ̀ mẹ́ta kẹ́ ẹ wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ní jóná. àwọn náà ní gbé petrol síbẹ̀ ẹ ṣe. unique fabric ní ká fún yín ní aṣọ ọ̀pá mẹ́fà nkárá tó dára. ọ̀la ní kẹ́ ẹ wá o. ẹ àmì oyè aṣẹ́gun jẹ́ lọ. hello. ẹyin fẹ́lẹ́ nàìjíríà. hello. ọlọ́run ah. ẹ má bínú mo ti gé e. ẹ kú òun bí rédíò yín tẹ bá ti pè. hello. hello sir. ó kọ yín ṣẹ́gun àfọlábí. láti. Mhm. láti mọ́kọ́lá. ok ẹ wá gba nkárà ọ̀pá mẹ́fà látọwọ́ unique fabrics. ok ẹ ṣe gan. tí ò léwé nínú. hello. tí lówé náà wọ́n mọ̀. hello ẹ kúrọ̀ lẹ́. adeleke ṣeun láti odò ọ̀nà adeleke. Hmm. ṣeun. ṣeun adeleke láti odò ọ̀nà bẹ́ẹ̀ni. ṣé o ti kọ́ akọ̀wé eléwé. ẹ wá gba nkárà yín lọ́la ó ti tó ó ti tó ṣẹ́gun ti tán abákan mú márùn ní facebook náà. Ah, báwo la ṣe fẹ́ mú báwo la ṣe fẹ́ mú o. Ah. Ah, àwọn tó ń stream tá a bá mú ti facebook àwọn tó ń stream lórí. youtube youtube náà ńkọ́ àwọn ti youtube ńkọ́ àwọn ti twitter ńkọ́. àwọn ti twitter wà ńbẹ̀. báwo ni ká ṣe ṣe o. bó la ṣe fẹ́ ṣe. jẹ́ ká mú méjì méjì méjì ìbùkún ṣó. a lè rí a lè rí tàwọn ní youtube yìí o. a lè rí. ṣàlè orúkọ wọn. a lè orúkọ wọn. àwọn youtube yóò sí nàìjíríà ṣé wọ́n ní ìdí aṣọ wa. Ah, wọ́n ní ìdí aṣọ wa wọ́n sọ bẹ́ẹ̀. Ah. ok wọ́n á rẹ̀ ní tí wọ́n máa fún nàìjíríà mi dé. wọ́n lè fún èèyàn ní nàìjíríà. ó yá jẹ́ ká ṣe báyìí. támù kan ní. já padà sórí youtube náà ah, já padà sórí facebook náà já orí facebook já orí facebook. báwo la ṣe fẹ́ mú wọn kí la fẹ́ fi mú wọn. ẹ jẹ́ ká wo kọ́mẹ̀ntì wọn ẹ hmm. jẹ́ ká wo kọ́mẹ̀ntì kan tó bá lákàkì àbí méjì tó bá lákàkì ẹ ok ẹni bá ti ṣí àyẹ̀ jù ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n oyè ìgbà tí kálukú bá ṣí àyẹ̀ ó máa wà ń bẹ́ẹ̀ ó ẹ bẹ̀rẹ̀ sí í ṣe ẹ̀. Mm-hmm. ká fi space sílẹ̀ eh. five thirty nine la wà yìí. Eh? a ti lò thirty nine minutes. a ti lò ó so láàrin five thirty nine wo bí five forty five ká wo iye àwọn tó bá ṣe àìjù. five forty five ká fún wọn ní five minutes. Uh, okay àbí yà ṣe bẹ́ẹ̀. láàrin ìṣẹ́jú márùn-ún ẹni bá ti ṣe àyẹ̀jù. Mm-hmm. ok ok. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. mọ gbẹ̀gà ayẹyẹ kan nílùú ìbàdàn tó máláyẹyẹ gbayì lọ́dún ayẹyẹ olùbàdàn event center ní gbẹ̀gà ayẹyẹ náà tó fọ́ gbàgbàgbalẹ̀ síbi sẹ́mẹ́ǹtì gbẹdọ̀lẹ̀ lọ́lùbàdàn industrial estate ládojúkọ gbági tuntun ìbàdàn fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe bí ìgbéyàwó ọjọ́ ìbí ìwúyè òkú àgbà ìpàdé àpérò àtẹ̀yìntẹ́ fẹ́ láìsí ìdákúrekú yìí ná torí pẹ̀rọ ti ń pinná transformer aládàáni àti jẹnẹrétọ̀ gàgàrà là ń ṣàmúlò rẹ̀ ní tiwa ṣe yàtọ̀ ààyè ìgbọ́kọ̀sí lọ sálálu àwọn samari tí wọ́n máa ń tán fẹ́ tá sì fẹ́ rọrùn fáwọn àlejò wọn náà máa ń ṣàmúlò olùbàdàn event center tó wà ní plot twelve olùbàdàn industrial estate nítòsí nàìjíríà brewery ládojúkọ gbági tuntun ìbàdàn láti gba ààyè pé zero eight zero six two three three four seven three four olùbàdàn event center gbọ̀ngàn tó kájú ẹ̀ fẹ́yìkéyìí ayẹyẹ tẹ́ ẹ fẹ́ ṣe. ọlọ́run sáà olúwa lọ. jẹ́ kí n rògbòdò. ọ̀dà mi mọ́gò. jẹ́ kí n rògbòdò. wòlíì <laughs> sáà olúwa lọ ọ̀dà mi mọ́gò. ọ̀dìnẹ́gọ̀ ìkejì arákejì ń bọ̀ lùbàdàn. lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí twenty third july. wákàtí méje pẹ̀lú wòlíì méje látàgọ́ méje òwúrọ̀. bẹ́ẹ̀ event center. tálàgbà stop sẹ́gun ẹlẹ́yẹlẹ́ ń bàdàn ìtúsílẹ̀ láti borí ogun ìjákulẹ̀. agbára tó sọ ìṣẹ́rẹ́rẹ́ dẹ̀ ti máa ń la nù àdúrà. wòlíì a máa pàṣẹ àṣeyọrí ìtúsílẹ̀. ìwọ náà máa gbé ṣòro ọjọ́ pípẹ́ yẹn bọ̀ o. lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ twenty third july lábẹ́ ìfàmì òróró yẹn wòlíì méjì ọ̀tọ̀ọ̀tọ̀. láàrin wákàtí méje bẹ̀rẹ̀ látago méje òwúrọ̀. fọláṣadé Táíwò ni ó máa léwájú àwọn olórí ẹ̀mí o. wòlíì sàmúlò alúwadámímógó. kọ́dínétọ̀ orí òkè kejì arákejì. ẹ máa gbẹ́lẹ́yẹlé wọlé tàbí sọ́ngó. adójúkọ gb market. barak bus stop láti sọ kalẹ̀. lójú ọ̀nà Ṣàngó ẹlẹ́yẹlé bolíro nìbàdàn. ààyè wọn náà wọn kan sẹ́lìn tó máa wà. gbogbo èèyàn ló máa gbà sílẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. so láyé ká tí gbogbo inú mi ṣẹ̀ṣẹ̀ dùn. tí gbogbo èèyàn bá gbà mí gbọ́ ọ̀gbà mi gbọ́. mo gbà ọgbọ́ mo bìlíìfù ẹ̀ ah, ah. torí mo gbọ́ lọ́n gbọ́. owó tọ́lọ́run mọ́ mi lára. mo ro tọ́lọ́run mọ́ la. wà á gba gbogbo tí mo filẹ̀ yẹn gbọ́ pé gbogbo bí mo ṣe ń lọ bí mo ṣe bọ̀ tí mo ní. tòrò tòrò ewu tó ṣe ugu gbígbẹ. ilé <laughs> ìwà ń sọ ebi ugu ni. ń gbọ́ larondo. ugu ni. ugu gbígbẹ àbí ní tí wọn bá tọ́jọ́ iye obìnrin ò ní jẹ́wọ́. ẹ ò ṣe fa máìkì sẹ́nu. tí wọn bá tọ́jọ́ iye obìnrin ò ní jẹ́wọ́. tọ́tọ̀ mọ̀mọ́ ah. nẹnu sókè báyìí mọ́ mọ̀mọ́ bòyìnbó jẹ́ tọ́ba ti gbóyìnbó máa ń lè sọ. owó wo ló bá mi fi gbé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀. nǹkan tí mo kà mọ̀ ní pé wàlá ọmọ ẹni kò ní ṣèdíṣẹ̀kẹ̀rẹ̀ káfílẹ̀ kù sí díẹ̀ lómi káfílẹ̀ kù sí díẹ̀ kódà ó sì. wọlé <laughs> sọmọ pé. mọ̀ gbọ́ lẹ́yìn tó bá ṣe di sẹ̀kẹ̀rẹ̀ tán. ìka ó ṣe <laughs> ya ó tún ṣe agogo. ọ̀gá mi mo ṣe di <laughs> no nǹkan tó tọ́ sí ni ìka tó bá tọ́ sí ẹmu la fi ń ro ẹmu. ògùrọ̀ ni. sọmọ pé o ti rí pé ìyẹn sísára rumurumu ní iyọ́bì o ti wá rí pé tó tọ́ sí ni wọ́n á rí ah, ọmọ ìyá ẹlẹ́wọ̀n dún mm, ni. ló fi gbẹ́ kànga tó ń ta pátá tó ń bẹ̀. ọmọ ìyá ẹlẹ́wọ̀n dún o ti fún ni. so àsẹ̀yìnwá àsẹ̀yìnwá bó ṣe tají nìyẹn. Ah, lọ́la láti ọdún náà kì í sábà tètè rẹ̀ mi <laughs> honestly honestly so gbogbo ọjọ́ tí n bá ti lálàá pé mo tún rí màá tó ju ewé sí mi o egungun mi mọ́. <laughs> lọ fi ń fà á. ojú àlá ni. àlá ni. àlá mọ̀ gọ́ o. àlá gọ́ ọ̀gá ọ̀gá tí ẹ̀mí náà tó bá láyìn lábàá ẹni àyìnlá kọ́ àlá o la yin eh, la. yes i i dey dream like this. tumatini àyìnlá. tíyẹn bá lálàá ni o láyìn la. kani mo ti ní àyìnlá ni sin ibùn àyìnlá àná yìí wọlé mi tètè rántí ìyàwó mi lọ́rọ́ ó ní kí n ronú sí àyìnlá yẹn mo ní a ah, mo ní ọ̀gá mi. àyìnlá kọ́. mo ní ọ̀gá mi ó kàn fún mi ní letter of appointment. Eh? letter of appointment. Hmm. láti. ó ní kí n head radio station kan. bẹ́ẹ̀ni níbo <laughs> ọgá ntí mọ bóyá Ìlọrin ni bóyá bóyá Àkúrẹ́ ni ọ bóyá Èkó ni ọ. ṣé àlàyé máa ń ṣe. ọgá ah, àyínlá mi máa ń ṣe. ṣé àlàyé máa ń ṣe. àyínlá mi máa ń ṣe ọgá. láti ọ̀la lọ máa ra soft drink fáwọn tó wà nísàlẹ̀. máa dun èèyàn nù. ọmọ tó ṣẹlẹ̀. ẹni owó tó bá ti dé sọ. lọ sọ́dọ̀ unique. unique fabrics. unique. unique fabrics. fabrics o ti kọ èmi tẹ́lẹ̀ tẹ́lẹ̀. o wọlé o mo miss call yẹn ni. wàá ráyè lọ báyìí. o ti yọ nìkan fún ọ nílé ìsòtò lè fi ran agbádá. ọ̀gbẹ́dà tí ó kanlẹ̀ dáadáa ọ̀gẹ́ mi ti wà ọ̀gbẹ́dà rí ọ. ọlọ́run ti ṣàánú ẹ. ṣèbálẹ̀ mọ̀ ń jẹ. àǹkárá ni. ah àǹkárá ni. ṣẹlẹ̀sì ni àbí àǹkárá. anyhow anyone. Mm. jẹ́ wá wá télọ̀ tí ó bọ̀ kọ́ṣẹ́ sí tó bá rí télọ̀ mo volunteer ara mi mà fún télọ̀ yakubu la fún. yakubu yakubu da Yoko, Yoko, yóò kó jákàn gidi ni. ọ̀gá ẹ fún mi tẹ́lọ̀ ọ̀gá ẹ fọlẹ́. ẹ o náà ni yakubu ni sọ ni yakubu. ẹ o ni yakubu gbogbo àpòrẹ ni yóò sì jákàn sí. yóò kó jákàn sí. ọ̀gá mm. mi ní láti kó fọ́ọ̀nù náà ni mo máa wáyà tó máa kó fọ́ọ̀nù tẹ́lẹ̀ mi. àlekún ni wọn kó jákàn sí gbogbo abíyá ẹ kọmọ tinú ẹ máa dùn. máa ra nǹkan mímu sílẹ̀. lọ síbi tán ń ta màlúù lọ́nà màlúù ó ti yọ. ní Akínyẹlé bẹ́ẹ̀ni hmm, àbí kí n travel. wà á bọ wà á bọ sí eh, Òkè Àdó mo ti ń ta mọ́tò ojúlówó. Ah, ọ̀gá mo máa wọ̀n tó máa ta mọ́tò fún mi tó jẹ́ pé inú kọ̀ńténà ló ti jà. Ah, òun náà ni lọ wọlé tó bá wù ẹ́ lẹ̀ o ti alágídí ló o. wọn ka jẹ kí n wọ nǹkan o. e mhm. ma kí n lọ bi kankan kí n lọ sínú ilé kí n lọ mi. lọ o lè mọ lo àlòkù ayé fẹ́lẹ́kẹ̀. kí sàlòkù o. lọ gbé tuntun. jẹ́ kó gbé truck ah, ọ̀gá truck ọ̀gá má gbé truck yìí o. fris ah, má sí mi o. má má má dá yìí. a ní olùtí lójú kòkòrò jù a ní ni. má gbé truck lọ sókè àdó ọkọ̀ o ti yọ máa fún ọ lọ́kọ̀ èèyàn méjì lókè àdó tí wọ́n gùdù gan. ìtàjọ. ẹ wọn fún ọ lọ́kọ̀ gidi lọ́kọ̀ gidi ni o títáyà rẹ ọ̀kan lẹ rí. ṣé mi ni kí àbí fọ́tẹ́wù náà wà tẹ̀lé mi. mú mi sinmi bá jó ni tó bá jọ mẹ́ni. Ah, ayé ò bẹ́ni fọ́rọ̀ mọ́ ah, ah. mú fọ́tẹ́wù lọ́wọ́ o lè da ẹ̀kọ́ rẹ lọ́hùn mo bá ẹ̀gbọ́n mi dúpẹ́. ọ̀gá ọ̀gá ṣé kí mú ẹwà èdè dání. àní mo mú yẹn lọ́wọ́ bó ló ṣe jáde dìrín báyìí ah ìwọ ló lálà ṣé o báyọ̀ ṣé o lálà rí ńgbà tó lálà ni. lọ́rọ̀ ọ̀gá ìwọ ni kò ní ìwọ ló nǹkan yẹn ìwọ ló lọ ó ti yọ ọ̀rọ̀ àmọ̀lù. ṣé mo máa ń lẹ́tà of affectment yẹn mo máa ń dání àbí. ebo ò ti rí lójú oorun. ebo ò ti rí lẹ́tà lójú oorun. yes ebo ò gbà lójú oorun dandan ni kò gbà lójú ayé àwọn tó tiẹ̀ kọ́kọ́ fi gbà nìyẹn ó ti yẹ màálù méjì tẹ́yìn rẹ̀ gbagbá. ó fún mi nìkan ó fún mi nìkan. ó ti yọ ó fún yín ká nìkan fún mi nìkan. Eh, ṣé nǹkan tuntun ni àbí nǹkan tí àyìnlá fi ṣe. màálù màálù ṣé àlòkù màálù wà. káwò àlòkù màálù wà. káwò hmm, mo ní ṣe nǹkan ètùtù ni. nǹkan ètùtù kọ́ nǹkan àdúpẹ́ ni nǹkan àdúpẹ́ ni. àyíkó kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí omi tútù mínírà tútù máa ra tó bá wá rọtí rà fáwọn èèyàn tí ń mú. wo ìyá àjẹbù ti kúrò sáà ìdí náà ìyá àdúrà ni màmá mi mi kí n mú ọtí mi kí n bọ̀. farabalẹ̀ ìyá àjẹbù ti kúrò mi ti bọ́ sáà lọ́hùn-ún mo gbà lọ́wọ́ rẹ̀ láwìn ọ̀gá mi kọ́ mo tẹ́ máa ń gbé fọ́ọ̀sì àyẹ̀pẹ̀lẹ̀ dání taba ti travel. ayiwa kò lè kò lè gbé kò ló pọ́ọ̀sì mọ́ cashless lọ́mọlọ́mọ ń lọ hmm. ẹ lè wá fi nǹkan mi gba nǹkan mi lọ́wọ́ ẹ̀ ó ti yọ mọ́ra mọ́ra jọ mọ́tò méjì ni kò ná papọ̀ o. ibu abe o ti béèrè kan lọ́wọ́ mi. ẹ yóò béèrè olójú kòkòrò ni mo wọ̀rí mọ́tò méjì ni kò ná papọ̀ ó ti yọ. kí ni two d kí ni two d gbogbo n tó báyìí túdì rẹ̀ ni pé ẹni tó ti lálàpọ̀ fóun lápọ̀mẹ́ǹt lẹ́tà lẹ́tà fọfẹ́ òun head odidi radio station mm. àwọn nǹkan tí ó mọ̀ nílò ó yẹ láti máa fẹ́ láti sìn lọ ó ti yọ. ọ̀gá ṣé mo lè lo convoy. then láti sìn lọ máa ṣe bí ọ̀gá. ó lóun fẹ́ lo convoy. ṣé mo lè lo convoy. ẹ ó lo convoy mọ̀ gbọ́ kó o tó lo convoy yẹn àwọn tó kọ́kọ́ ṣe nu. ọ̀ya dìde kò yọ ah, ah. tó bá fẹ́ lo kọ́ńbọ̀ ìkólé. ọ̀gá má lé mi kúrò nílé ọ̀la. àìrọ àlẹ́ o ọlọ́run ló sọ bí di ọlọ́run ló mọ̀ ọlọ́run ló sọ bí di amẹ́ríkà rẹ̀. wàláyé ọ̀gá mú mi lamẹ́ríkà mi ò lè sá lọ. kó ah, sá lọ kẹ ibi king's burger láti wọ tí. burger king burger king láti wọ ọkàn wọlé sọ̀rọ̀. àwọn tó bá wa ṣí àyè jù lórí facebook tẹ́ máa gba aṣọ a máa inbox yín a máa béèrè dítè bá ṣe fi ránṣẹ́ sí i tó bá sì jẹ́ pé tòsí lẹ́wà. Eh, mẹ́fà márùn-ún àkọ́kọ́. ẹ̀yà mú èèyàn kan sí kó pé mẹ́fà o mm-hmm. mú èèyàn kan sí kó pé mẹ́fà. a ti rí Ọ̀túnbànjọ làjà ṣé jẹ́ ló kọ yìí ta ló fà sí wàá èkè. ṣọ́ọ̀ṣì ṣe Yorùbá jáde. kò sí Yorùbá. Ah, kò sí Yorùbá. torí tí ì bá ṣe pé afọpọlọ gbé báyìí èyàn ò lè mọ̀ pé làjà lọkọ yìí. ọjọ́ lọ́ọ̀yà <laughs> Jonathan Olúṣẹ́gun Abíóyè Ọ̀túnbànjọ làjà hmm. Abíóyè Ọláwálé Ọlákúnlé Mákindé Azan Adùnní. o ti ẹ̀rọ obìnrin kan sí. wẹni tó bá tún ṣí àìsí ìdáfẹ́ nìkan sí. wádùn nìkan sí ẹlẹ́dàá àwọn tó kù tó ṣíà ẹ̀ yóò dà fún ọ tó bá ṣèlú o. Ibrahim Lawal tó ok kò tiẹ̀ ṣèlú òun ni ó kọ wọn ni ìwọ náà mọ gbọ́n bíi bẹ́ẹ̀lì tiẹ̀ rọ jáwé tó fi ṣe nọ́mbà one ká check Jonathan Ṣẹ́gun Abíọ́lá Wálé Ọlákúnlé Mákindé Ọ̀túnbànjọ Làjà. ṣe Ibrahim Lawal àtìrí so wọ lọ wọn sọ̀rọ̀ báyìí ọ gba wọn. gba nọ́mbà wọn ká pè wọn. gba nọ́mbà wọn ẹ ẹwà èdè ló máa pè wọn yes ẹ jẹ́ ká lọ síbi ètò fún tòní ah. fún àǹfààní ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ àbá ṣe máa ń ṣe é rèé. bóyá ẹ kọsẹ̀ bá ètò yìí ẹ kàn yí rédíò yín lẹ bá ń gbọ́ fresh lẹ bá ń gbóhùn. nǹka ayífẹ́lẹ́ àti eob akẹ́ and pọ̀pọ̀ let's talk about it la pé àjọrò ni ọ̀rọ̀ tó bá wúwo lọ́kàn ọmọ ẹ̀dá èèyàn hmm. tí èèyàn ṣe ní màánú. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé kò sì sẹ́ni téèyàn lè sọ fún tó dífá fún ti àlàdé hùwò jò ní. ẹ jẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fáwọn kan tí wọ́n tún rí èèyàn fọ̀rọ̀ wọn lọ. ẹlòmíì ò kò. òun nìkan. ni ó máa àwọn ọ̀rọ̀ ayi sọ̀tún ayi sọ̀sì. àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tó bá pẹ́ nínú èèyàn ó lè yí èèyàn lórí. kí ló ń fa depression. Hmm. ọ̀rọ̀ míì ni lẹni yẹn ṣe lọ sọ sínú ilẹ̀. ẹ pé àlàdé wù tá lòun fẹ́ sọ tòun fún tá lòun fẹ́ sọ tòun fún. ẹlẹ́ẹ̀kejì tó máa ń dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàgbọ́ pé ọ̀rọ̀ tí àwọn bá fẹ́ sọ ẹni táwọn fẹ́ sọ fún ò lè understand the feelings àwọn. Hmm. ìdí tí wọn fẹ́ fi sọ nìyẹn wọn ní kò ò lè understand ah. tó bá ní sọ̀rọ̀ ni tèmi yé mi ò lè understand. torí àwọn story tá à ń gbọ́ hmm. ó dàbí orin Tọ́pẹ́ Àlàbí ni hmm. mo máa ń wojú mi ti rí mo máa ń wo etí mi ti gbọ́ bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi ẹ máa bèrè pé ṣé nínú ayé yìí náà ṣùgbọ́n olórí ọ̀rọ̀ ọbẹ̀ ni wípé ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹsẹ̀. wọn ní di ẹrù ẹrù yín. wọn ní di ẹrù ẹrù yín. orí yeye ní oògùn ah, ta ìṣẹ̀lẹ̀ ló pọ̀. Ah, ẹ má blame ẹni tọ́rọ̀ yìí sí o àní kẹ́ bú o àmọ́ tíyẹn bá dé kòríta kò yé mi mọ́ nígbà míì i voice out ọ̀rẹ́ ní tá a sọ yìí lójú tiyín kò one ẹ lè ti rírí bẹ́ẹ̀ rí ẹlẹ́ẹ̀kejì àwọn kan tó wà lẹ́gbẹ̀ẹ́ yín náà ti larúfẹ́ nǹkan bẹ́ẹ̀ rí kọjá tó sì jẹ́ pé wọ́n padà wàá mú jẹ ẹlẹ́ẹ̀kẹta kò tó torí bẹ́ẹ̀ lómi eh, ṣe máa wò ní kò tó torí torí pé n tó kọ m sẹ́lòmí ìdọ̀bù yú ni lójú àwọn kan a máa wò pé m ni àwọn kan tẹ̀lé wò kán ní tìrì ni wọ́n ní tírì wọ́n sì mọ bá yín jiyàn pé tírì ni. lọ́dún bá tún dakùn délẹ̀ lóòótọ́. ó jọ tírì. ó jọ ẹmu. ó jọ ẹmu w tọba ṣíjú sókè w mm. lọ́dọ̀ àwọn kan ní iṣẹ́ akọ tírì báyìí tọba kẹgbẹ́ sí ọ ó lè jọ <laughs> tírì tọba kọ <laughs> eh, igun apá ó i. <laughs> so mm. bó ṣe rí nìyẹn wọn ní kò tó torí náà ṣùgbọ́n ẹni tó wà nínú ìṣẹ̀lẹ̀ yẹn ló mọ ohun tóun là kọjá hmm. àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tán bá gbé wa tá a bá wò wá wò pé kò tó torí tá a méjèèjì bá rò wò ṣùgbọ́n ẹni yìí ń lami lójú pòròpòrò pé bí ìgbà tán fẹ́ ràn òun lọ sẹ́wọ̀n rèé tá a bá sì tètè sọ ọ̀nà àbáyọ fún un ó ṣeé ṣe kó rẹ́wọ̀n he. yàtọ̀ fẹ́ wọ̀n ń gan ipò tó wà kò fẹ́ẹ́ kò lálàáfíà mọ́ bí ìgbà tí ayé ti súùyàn tí ó ń wò pé kí ni ó tún kàn ọlọ́run má jẹ́ kó ṣe rẹ̀ ní lè ṣe kó má lọ rán rẹ̀ lọ́rùn àpàpàǹdodo hmm. ọ̀rọ̀ téèyàn ò mọwọ́ téèyàn ò mẹsẹ̀ bí wọ́n ṣe sọ o. àwọn èèyàn dẹ̀ mọ bí wọ́n ṣe hùn kan ah, láyé. Ah, ah, n tó burú jù ni àparọ́ mọ́ ni takoni lójú ẹni. ẹ̀hún ọ̀rọ̀ tó máa sọ pé àbúrò yín kásí màá máa parọ́ mọ́ yín ni. tàbí káwọn kan tiẹ̀ ti jókòó pé ẹja àbá lórúkọ jẹ́ ooo hmm. àwọn yẹn ló burú jù bẹ́ẹ̀ mú wọn lápá bí wọ́n sì mọ yọ lápá kejì lọ́hùn hmm. torí pé gbogbo bí nẹ́tíwọ̀kì yín bá wà pátá ni wọ́n ti kọ́kọ́ rìnrìn yẹn dé ṣiṣẹ́ yẹn so ọgbà tán bá ju ọ̀rọ̀ yẹn lẹ̀bi bọ́ǹbù báyìí àwọn tẹ́ ẹ rò pé bóyá wọ́n sọ̀pọ̀tì wọn ni bí ó ṣe máa ń ṣe nu hmm. àòyì lọ́wọ́ owó èmi ni mi ò sọ fún yín ah. wọn ni à. ìjọ tí mo béèrè kí ni lọ́wọ́ rẹ̀ nìkan kìnìkan tó tẹ̀ fi dá mi lóhùn gan-an àti màtí eléyìí ò lójú àná. ẹ wo ọ̀rọ̀ kan wà kò ṣe máa sọ nítorí ah, colleague mi ni ah, ó ti yé yín kọ́dà gbẹ́yìn ń bàjẹ́ ó ti yé yín ọ̀rọ̀ yẹn bíi two thousand and yóò sì fún ní déètì. yóò fún ní déètì o. àwọn yẹn ń hun kálá yìí. ẹ̀hún ẹ̀hún ṣùgbọ́n ní tó bí ẹ̀hún náà ẹ máa gbọ́. kí ló dé kí lè gbà mí àwọn nǹkan kan wà téèyàn ń láti ní àmójúkúrò o mm. torí téèyàn ò bá lámójúkúrò ńgbà míì ó lè ó lè fún rẹ̀ rán rẹ̀ lẹ́wọ̀n mm. tàbí kó fa jọ̀gọ̀dì ọ̀rọ̀ sí orí ara ẹ̀. Mm. sórí nígbà míì kọ́lọ́hún kọ́ wa mọ̀ ọ́ ṣe ni kò sí ẹ̀dá kan tó gbọ́n torí ẹ̀dá ò lè gbọ́n tẹ́ni tó ń sọ. number one even kó o mọ̀ pé wọ́n ń sọ ẹ o ò tí ì mọ̀ bí tán fẹ́ yọ sí ẹ tán fẹ́ gbà yọ. ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn nǹkan mìíràn máa ń wà tá a máa ń rí bí ìfà ìfà sì ń fani lápò ya arákùnrin kan wà ń lu èkó. èkó fẹ̀dìrà. èkó fẹ̀dìrà òun àti ọmọbìnrin kan jọ wọ́n jọ kàwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ secondary school ni hmm. ṣùgbọ́n nígbà tí wọ́n jáde secondary school hmm. eh, bó ṣe parí WAEC ló fún ọmọ yẹn lóyún. ó ti yé yín báyìí wọ́n jọ láti primary school ni wọ́n ti jọ ń bọ̀ wọ́n láìkara wọn. wọ́n jọ wọ secondary school ni wọ́n dẹ̀ jọ kàwé wọ class five gbẹgẹ bó ṣe sọ ìyá pé form five form five. tó wọ́n ń wo wọ́n ń wo waec yẹn lọ́ọ̀kan ó ti yẹ yín níbi à ń jọ ń kàwé ó ti yẹ yín ìwọ ọmọ further math mi ọmọ further math hmm, ìrírí yín kápọ̀ nínú ti yẹ yín eh, wọ́n sí further math further math ṣáà tún go further eh, bí further math ṣe wọnú chemistry tó jáde báyìí ó wọnú biology ni straight away amúẹ̀bà. topic ẹyọ kan tó mú jáde báyìí nínú nínú biology báyìí reproduction wow. wọ́n sì lu aago nù. Hmm. gangan gangan àǹtí ò tiẹ̀ wá mọ̀ pé àwọn tún ó ti yẹ yín àwọn sì ń ṣe dáadáa ìyá ìyá wọn tí ó wá kí wọn ló wò títí títí ń jọ kan nígbà tí wọ́n lọ wẹ̀ tán ń bọ̀ ọ wá pe ọmọ tiẹ̀ tó jẹ́ ìyá wọn pé. Ah, ah, ah. ẹ wojú ọmọ yín ni ẹ wo ọmọ ni là ń bá ní à tó bá ṣe wẹ̀ tán bó ṣe mọ́ sí tètè lọ para. amọ́láwọ̀ bíi èèbó máa máa máa pè. amọ́láwọ̀ dìndìnrín wo náà bá ní kó súnmọ́ bí àwọn ìyá àgbà yẹn. ó dà ní bá ṣe ń yẹ èèyàn wò ọjọ́ ń wọ́wọ́ ẹ̀ wọ́n yẹ ojú wò wọ́n á fẹ ojú ẹ̀ wò. bẹ́ẹ̀ bá ṣe mú gbótó ojú rẹ̀. ojú mọ́là ni ó ṣe rí. wetin. ọ̀gá ṣọ́jú mi ọ̀dà ni. Ah, olójú ẹ̀ dájú àbí bí ẹ mọ èbó. ojú ẹ̀ ti fáyìn jù kí ló dé sọmọ kó wọ́n lọ sọ́mi ní sọ́lí bísí. wọ́n ló ní tó. àyè fọlẹ́ lọ sọ́mi ní sọ́lí bísí. sọ́lí bísí celebrity. celebrity wa sẹ́ni sẹ́ni ọ̀gá. you are not saying the same thing. ọ̀gá kẹ́kẹ́ sọ́ni bísí. bẹ́ẹ̀ni ah. sọ́ni bísí. Oga. malam. ọ̀gá. mo wo oògùn ayé rẹ ara mi sì bù. ọ̀gá sọ́ọ̀bọ̀. mo wo oògùn ayé rẹ ara mi sì bù máa sọ. ọ̀gá tí n bọ́ sọ kankan fún ẹ wàláhì. kí ni. ọmọ bá mi dúpẹ́. pé. ọ̀gá sọ́ọ̀bọ̀ kọ́ mo ti yàn fọ́tọ̀ ni o ṣe kí ni. mo ti ya fọ́tò sẹ́bì o ti ya fọ́tò pẹ̀lú bíi sẹ́bì anywhere ní kò náà ní dẹ̀. mo mọ́mí wa ti sọ fún wa pé rainbow colour lógún wọn. ó ya seven. sẹ́bì sẹ́bì. oh sẹ́fì wọ́n ti bẹ ya sẹ́fì àbí. ọ̀gá wọn ti bá ya sẹ́fì. tó bá lọ ta. ah tó bá ọba ti ọtumani ọtumani kì í ṣe autograph àyẹ̀fọ́lẹ̀ rẹ́kọ̀dì àyẹ̀fọ́lẹ̀ tàbátì àyẹ̀fọ́lẹ̀ ọba ni kì í ṣe autograph. Eh? o ti photograph. o ti photograph ayé fọlẹ yẹ sọmọdà Ṣẹ́gun jẹun pa máìkì ọdọ cd àfọlẹ kọrí bí ọ. mo ti pa máìkì tọdọ yẹ. Ah. o lè mú akílátọ ọhún àwọn aráàlú ọmọ gbọnu lójú oorun. kíni. sani sanibisi. ọmọ tó ṣẹlẹ̀ ọ ah. padà káwọn mẹ lọnù kejì. Ah. èmi ò lè sin eléyìí. kíni kíni ọ̀gá eh? ọ̀gá eh? ìwọ mi dọ́dọ̀ kábíyèsí òní kòtì. Eh, olùkòtì. ìwọ mi dọ́dọ̀ ọ̀ní òpìpè. ìwọ mi dọ́dọ̀ àkẹ́kọ̀ọ́. láti fọmọ ẹ̀ṣẹ́ sọ ilé ayé tàwa o ayé ayé ogun ni.